الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولي الصالحين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ lórí ìdẹ̀ra oore tó ṣe fún wa Ọlọ́run ọba náà ni ọba tí a yìn lórí àwọn àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti dáadáa rẹ̀ tó ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam Ọlọ́run bá wa kí àwọn ará ilé rẹ̀. bá wa kẹ́ àwọn sàábì rẹ̀ bákan náà bá wa kẹ́ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ fún wa títí tó fi dọjọ́ alkiyama lẹ́yìn náà ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tí a máa ń ṣe ní gbogbo òru àrùbíà ní òru àlàrúbá báyìí ní masjidu ìlú péjú ní òkè ìdàwọ́ ní ìlú ìsẹ́yìn ètí àǹkà fún wa nínú tíra salasatul usul lil imaam il mujaddidi muhammad ibn abdul wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'an ètò ti pé àlàyé rẹ̀ ó jẹ́ sharh àlàyé ètí asheikh salih alfawzan tó jẹ́ pé wọ́n àlàyé rẹ̀ ìtààmù sí sharhu thalathatil usul tí bàbá wa sheikh Fawzan tọ́lọ́wọ́n bá kọ́ba ní fún àbúrò àti sọ̀rọ̀ lórí wọn tí wọ́n ti àlàyé rẹ̀. ibi tí adé níjẹjọ òun náà ni dalilul ihsan ẹ̀rí lórí ntá ń pè ní dáadáa ẹ̀rí ntá ń pè ní dáadáa ibẹ̀ náà la dé nínú tírà thalathatil usul ètò sèyí pé a ti kà díẹ̀ fún wa ní ìjẹjọ nínú ẹ̀ àlàyé lórí ẹ̀rí al-ihsan òun náà ni a máa tẹ̀síwájú nínú rẹ̀ insha allah ta'ala qala al-mu'allif rahimahu allah ta'ala wa dalilu al-ihsan qawluhu subhanahu wa ta'ala a'udhu billahi minash shaitanir rajim inna allaha ma'a alladhina ittaqaw والذين هم محسنون وقوله تعالى وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم وقوله تعالى وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين gbólóhùn ọlọ́run ọba tí ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an ilkarim nínú sọ́rọ́tò nahl aya one twenty eight ọlọ́run sọ pé inna allaha ma'a alladhina ittaqaw dáadájú ọlọ́run ọba ń bẹ pẹ̀lú àwọn tó páyà rẹ̀ walladhina hum muhsinun àtàwọn tó wọ́n jẹ́ nílé ọlọ́run bẹ pẹ̀lú àwọn tí ń páyà rẹ̀ àtàwọn tó ti pọ́n jẹ́ ẹni rẹ̀ àwọn wọ̀nyí ni alladhina abadullaha àwọn làwọn tí wọ́n ń sin lọ́hùn ka annahum yarawnahu bí ẹni pé wọ́n rí ọlọ́run ọba fa inna Allaha ma'ahum ma'iyyata khassa pẹ̀lú wọn ní bíbẹ̀ ẹ̀sà ma'iyyata nusra bíbẹ̀ ẹ̀sì àrántí wa ta'yid àti ìkúnlọ́wọ́ wọtọfik àti bíbẹ tí ìfinisi kò ń gẹ gbólóhùn Ọlọ́run ọba tọlọ́run tó sọ yìí pé wàtẹwàtẹlẹ alẹlẹ azizi rahim gbáralé Ọlọ́run ọba ọba abiyì ọba oníkẹ tí sa ẹrú rẹ̀ kẹ alẹni yaraka hina taqum ọba tó rí ẹ nígbà tó ń dìde lóru wataqallubaka fi sajidin àti gbogbo bó ṣe ń forí lulẹ̀ tó ń forí kalẹ̀ fún Ọlọ́run tó ń ṣe náfìlà Ọlọ́run ọba náà rí ọ innahu huwa samiul alim dáadájú ọlọ́wọ́ ọba náà ọba tó ṣe é pé ó ń gbọ́ ni ọba onímọ̀ lọ́lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ. eléyìí ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì lórí ẹ̀rí tí ń sọ nípa al-ihsan ọlọ́wọ́n ọba yìí ó ń rí wa o níbi gbogbo àwọn nǹkan tó ń kálukú wa tá à ń ṣe torí ẹ̀ gbólóhùn ọlọ́wọ́n ọba tawakkal ala al-aziz rahim tawakkal yẹn wa tawakkal yẹn ayé fawwid amrak yẹn ni pé kó ọ̀rọ̀ rẹ lé ọlọ́wọ́n ọba lọ́wọ́ alazizi ala alazizi rahim ọlọ́wọ́n ọba ni alazizi rahim ọba tí ó ní iyì ọba bíyì tó sì fi iyì rẹ̀ borí gbogbo nǹkan ọlọ́wọ́n ọba náà ni arahim ọba aláṣàkẹ́ tó ṣe é gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ ti di ọ̀sà wọn kẹ́ gbólóhùn ọlọ́wọ́n ọba tó lọ́n sọ pé alladhi yaraka hina taqum ọba tó rí ọ. ṣéyìn àtẹkùn nígbà tó ń dìde àyè tẹkùnmù ìgbà tó ń dìde ní dìde àyìnbáàdà ọ̀sọ̀lá ìdíde ti ìjọsìn fọlọ́hún àti títẹ sọ̀dáàtò ìrún kíkìrọ̀ fọlọ́hún ọba wọ́n tẹ̀kọ́ ló bá kẹ́ fi gbólóhùn tọ́lọ́hún ọba sọ yìí ìtumọ̀ rẹ̀ ni pé yàrá ọ̀kà ọlọ́hún ọba ń rí ọ wà á ń tarọ́ kẹrùn nígbà tó ń rúgbó fún yaraka ọlọ́run bá yọ fi jami ahwalil ibada níbi gbogbo àwọn isesi ìjọsìn pátá ọlọ́run bá ọ níbẹ̀ qa'iman wa raki'an wa nígbà tó dún nígbà tó nígbà tó kalẹ̀ rí ọ rírí ọ rírí ṣe dáadáa innahu huwa as-sami'ul 'alim gbólóhùn ọlọ́run ọba pé dáadájú ọlọ́run huwa as-sami'ul 'alim tí ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ rẹ tó ń sọ pátá lọ́wọ́ ọba òun náà ló ń gbọ́ ọ̀sọ́ jẹ́jẹ́ ni ni ni ni gbogbo ẹ̀ ọlọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlágbọ́. alẹ́ alim ọlọ́wọ́ ọba sì mà bí gbogbo àwọn àti èyí tó ti pamọ́ gbogbo ẹ̀ pátá lọ́nà ọba máa tó fi mọ́ ọkàn rẹ tó ń lò àníyàn tó fi ṣiṣẹ́ yẹn gbogbo ẹ̀ ní Allah subhanahu wa ta'ala náà ló máa. gbọ́dọ̀ wọn lọ́wọ́ ọba tó sọ pé ma ọ fi sha'nin ò ní wà nínú ṣẹ́sì kan wa ma tatlu minhu yóò tó ọmọ kà nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ kò ní wà lásán illa kunna alaykum shuhudan iz tufiduna fi àti káwọn ọlọ́wọ́n bá ilé fi ọlọ́mọ rí yín nígbà tẹ́ ń dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sí àwọn iṣẹ́ wọ̀nyẹn hadha dalilul martabati thaniya eléyìí ni ẹ̀rí ìpele ẹlẹ́ẹ̀kejì nínú ìpín ìpín méjì tí a lè sáàlì tó pín sí gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ní ìjẹjọ́ ìpín ìpín ìpẹ́lẹ̀ kejì òun náà wà ní pé kọ́ ọ máa sìn tí wọ́n bá tiẹ̀ rí kọ́ gbà pé ọlọ́wọ́n bá ti kí ni o ìṣòro orí wọ̀. eléyìí wà ní ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì rẹ̀. wọ́n má tẹkùnù fi ṣáàní òní wà níbi ìṣesí pé ó wù lórí ọwọ́ ìrìn àlẹ́bí sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ hàdà kìtọ́ọ̀bù lè rọ̀ sórí sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ eléyìí ni ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá dojú ẹ̀kọ́ òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ ìyẹn ni fi ayé min umuri! ìrìn ànábì sallallahu alaihi wasallam ò ní wà lórí ìṣesí kan nínú gbogbo àwọn ìṣesí rẹ kò sí ìṣesí yòówù tí wà ànábì sallallahu tó wà nínú gbogbo ìṣesí min umuri ìbàdà nínú àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ti ha tàbí nínú àwọn ọrọ tó yàtọ̀ sí gbogbo àwọn iṣẹ́ rẹ wọtaharukaati lílọ bíbọ̀ rẹ máa ń tẹkọ fi ṣáni ní ẹṣọ òòl gbogbo ìṣesí owó torí ọwà nínú àwọn ìṣesí pátá gbogbo ẹ lọ́lọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo ẹ ní Ọlọ́run ọba mọ̀. wọ́n kọ́ lùhùn gbólóhùn Allah subhanahu wa ta'ala sọ pé wọ́n máa tẹ́tù mí nìhòmí kùrán kò sì síbi yòówù tó máa kanú alukur'an ayé min Allah alukur'an tó ń ká tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n ba lè an alukur'an min indillah torí pé alukur'an ọ̀dọ̀ ọlọ́wọ́n ba azza wa jal olùtiwa awi tọ́mìr raji'un ila ash-sha'n tàbí ká sọ pé tọ́mìr omi ni hù hù yẹn ká sọ pé sẹ́ni lọ́ọ́ bá sha'n kò sí ìṣesí yòówù tọ́wà níbi alukur'an tó ń ká ayé mi náà ṣáàní lẹ́dí ìtẹ̀kùnú fi ìtìlá wà tó kùrán sísí òtọ́ wà nípa kíkà kùrán yẹn. wọ́n má tàmẹ́lúnà min amalin ẹ̀yẹ́ láti àmàlùn hàdà àdìjẹ́mí ìlúmà kò sí sẹ́yìn òsì gbogbo yìí rí ẹ̀ máa ṣe gbogbo wa lè ní ìbáwí lóko tán bá yẹn. lè jẹ́mí ìlúmà sí ti gbogbo àlè ọmọ ìsìlámù bákan náà lẹ́nu rasúlì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ló tún jẹ́ tó ti tẹ́ ọlọ́run ọjọ́ ti àlè ọmọ àdébí sallallahu alayhi wa sallam bákan náà ó tún ṣe kíni o ó tún jẹ́ ti òjíṣẹ́ rẹ̀ wọ̀gá yìí ni àtẹni tó tún yàtọ̀ sí. gbọ́dọ̀ wọn lọ́wọ́ bàtọ́ sọ pé mi ní amali iṣẹ́ yóò tẹ̀lé ẹsẹ̀ ayé ayò amali min al-a'mali èyí òun nù tẹ́tẹ́ bá ń ṣe lóore láburú gbogbo ẹ̀ lọ́wọ́ bá ma. illa kunna shuhudan illa kunna alaykum shuhudan. ayé naraakum wa nubsirukum àárí wa nushahidukum àtìmóyì hada dalilun li qawlihi sallallahu alayhi wa sallam eléyìí ẹ̀rí kalọ́jà òkúlù àníṣọ́lá tó sọ́kè wa innahu yàrá ọ̀ká dáadáa ju ọlọ́wọ́n bá ti kí ni orí ọ. ìtòfin lónà fi nígbà tí ẹ̀ ń pọ̀ sẹ̀sẹ̀ tẹ́ ń dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ síbi iṣẹ́ wọ̀nyí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ sí kínní o orí yín lásìkò náà nígbà tẹ́ ń ti gba àwọn ìṣesí wọ̀nyí ọlọ́wọ́n bá rí yín lásìkò náà. àjẹ́ ìpè bó ṣe wá àgbà fóònù ṣáàjì ṣáàjì bó ṣe wá nínú ọ̀rọ̀ yìí tí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ tó ń sọ gbólóhùn yìí àjẹ́ pé tó ti tọ́ lódodo ìṣẹ̀lẹ̀ àgbà yìí pé ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ níṣẹ́ lórí wa níbi gbogbo ìṣẹ́sí wa gbogbo náà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ pé fàyín làm tẹ́kùn tàrọ́hù fàyín náhù yàrá. wọ́kọ́wọ́lówó èso fi ìlú nà fi gbólóhùn tí ọlọ́run ọba ìrìnkẹ́ lásán fún àníṣe láǹfì nígbà tẹ́ ń dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ́bẹ̀. ayé tòbá ṣerú náà hu wọ́tà àmẹ́lú náà nígbà tẹ́ ń ṣiṣẹ́ náà báyìí ọlọ́run máa ó ti rí i náà. fàhádà yóò ṣe dalilan alẹ́ lè mọ̀rẹ́ dábàtì sàníyà. eléyìí jẹ́rìí ó mú ẹ̀rí wá fún ipò ẹlẹ́ẹ̀kejì bí maratibil ihsan nínú àwọn ipò rere wa annahu jalla wa ala shahidan ala kulli amilin ya'maluhu bi amalihi ọlọ́run ọba ìdíkẹ́ ọlá ó rí gbogbo òṣìṣẹ́ pẹ̀lú sẹ̀rẹ̀ títì yarahu subhanahu wa ta'ala ọlọ́run ọba rí mímọ́ fún ọlọ́run ọba náà wa ya'lamuhu ọlọ́run ọba sì mọ̀ wa yansuruhu ọlọ́run ọba ilé kíọ́lá yóò sì máa ṣe àrántí fún wàlá yàgò ìbò àyìnbó kò sí kàkà tó pamọ́ sí ọlọ́run iná mọ́ aláya fa àlẹ́ iṣẹ́ òun fi lọ́wọ́ sí wàlá fi sàmà dáadájú Allah subhanahu wa ta'ala kò sí kàkà tó pamọ́ fún nínú sàmà àti nínú ilẹ̀ kò sí tó pamọ́ fún ọlọ́run ọba tí rẹ̀ gàdúrà sọ́lọ́tọ̀ àlè mọ́rán ọlọ́run ọba ilé kíọ́lá ti sọ eléyìí ní ayé ilé kàrún níbẹ̀. wàhámà ìsàn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ká ṣe rere tí ń bẹ láàrin ẹrú àti ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ láàrin ẹrú ọlọ́wọ́n ọba àti ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ yẹn ni pé láàrin ẹ̀dá síra wọn ọmọ àìní àwò ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ dáadáa láàrin ẹ̀dá fẹ́dà òun náà ni bábílù lè máa rú ìfìlà hù kọ́mọ ná dáadáa fún wọn kọ́mọ ti dáadáa sí wọn. wọ́gá pọ̀lì ádà àìníhùn bákan náà ó sì máa ká sòtá ìnira bí a tó fẹ́ràn ìmọ̀lìjà rẹ̀ pẹ̀lú kẹ́ni tí ò rí jẹ tóun sì ní lọ́wọ́ jẹ. ẹgbẹ́gbà yẹn àwọn ọmọ sọ ah, sí dáadáa sí mi á ah, ńgbà tó rí rere kan ojú ọkàn mi àbúrúfẹ́ ṣẹlẹ̀ sí mi kó tó dáàbò ẹ̀wò mi mo tún dẹni tí ò rí jẹ kó tó fún mi ah, o ó rere sí mi àjẹpọ̀ wà nípò lọ́dọ̀ àwọn èèyàn náà nìyẹn. àlẹ́ àárín ẹni tí ò rà وتعينه bìjáhìkà المحتاج. bákan náà kó tún ṣe ìkúnlọ́wọ́ pẹ̀lú ipò rẹ pẹ̀lú iyì rẹ pẹ̀lú dára tọ́nà sí fún ọ kó o fi ṣe ìkúnlọ́wọ́ fẹ́ni tó ti gbé ọjà ẹni tó bùkátà wọ́tò ṣàpùrà ilé máa ní ìtajà ṣàfàà ètò ẹ̀kọ́ òsì pẹ̀ níbi ìtọ́ yẹ kó òsì bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dábẹ́ dáadáa náà ni tó bá délé màrú fi jẹ̀mí à wòjó ìlú gbogbo àwọn ojúkọ̀nà rere ọmọ náà fáwọn èèyàn tókìrìmù bọ́ì wọ́n máa fún àlejò rẹ̀ ó sì máa ṣe ìkùnà àlejò tókìrìmù jáàr wọ́n máa ṣe àpọ́nlé ẹni tó jẹ́ aládùúgbò wọ́n máa fún wọn níwọ̀ wọn láyé sọ́dọ̀ mi ka ilà mọ́yìrún ìjáàrí nǹkan kan ò lọ́dọ̀ rẹ̀ aládùúgbò rẹ̀ àti dáadáa adáàkà bákan náà sùn táà ìwà ọ̀dà láwọn òwòlẹ̀ àlẹ́kọ̀ ìrìhì kò ní jẹ́ kí sùn dáka kan ìwà tí ọ̀dà alásọ̀dọ̀ rẹ kọ́ ká aládùúgbò rẹ tàbí tí kì í ṣe aládùúgbò rẹ eléyìí tó ọba ní lára ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn sọ pé lágbájá ìṣèlọ́jẹ̀ ẹni rẹ ìwà rẹ dáa ẹni dáadáa náà ní lágbájá. mínínà ń bẹ nínú àwọn èèyàn man la yasduru minhu illa adan ẹ̀tọ́ ti pé kò sí tí ọmọ lọ́dọ̀ rẹ̀ ju sùtá lọ. wọ́n mínínà ń tún bẹ lọ́dọ̀ àwọn èèyàn màá yẹ sọ̀rọ̀ mi ni hù adan ẹni tó ṣe gbé sùtánì ọmọ wa lọ́dọ̀ rẹ̀ wọ́n kọ́ ìlú àtòrí wọ́n mi nà ní àṣìṣe bẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ń bẹ láàrin àwọn èèyàn nínú wa màá là yẹ sọ̀rọ̀ ànihù ìlà kọ́ ìlú gbé kò sí tí ọmọ àtọ̀dọ̀ rẹ̀ bọ́sọ̀dọ̀ àwọn èèyàn orí nìkan ni. wàhádà ayàlẹ̀ sọ̀rọ̀ kan ilé ìlọ́kadì nínú àwọn ìpele yẹn. adébẹ́nu àwọn èèyàn tó ṣe pé sòtá ìnira aburú yóò máa tọwọ́ rẹ̀ bọ́ sọ́dọ̀ àwọn èèyàn níbẹ lọ́dọ̀ nínú àwọn ènìyàn ẹni tó ṣe pé àti aburú àwọn èèyàn níbi lọ́dọ̀ àwọn nínú àwọn èèyàn ti àwọn èèyàn ìpele mẹ́ta yìí náà ni wọ́n ti wá wà ti lóore ẹni ìtọ́wá gbogbo pátápátá ètò ìpè bàjẹ́ ní kàtà bùnú ní wàlọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn. bábìlì olùkọ́ ìrìlì náà mímọ ná dáadáa fáwọn èèyàn wọ̀ká fòlẹ̀ àdá ànìhó àti mímọ dáàbò àbúrúkọ wọn kábúrú ọmọ tọwọ́ wa bọ́ sọ́dọ̀ wọn ó wà ní ìsánù lè ná oníkàtìrì ọ̀nà kàtìrì sáwọn èèyàn ọlọ́wọ́n bá tẹ́ ọ lára ẹ̀ka ó sì ń sọ báyìí nínú alukur'ani kẹrin suratul baqara aya one ninety five nígbà tó lọ́wọ́ ọba ilé kíọ́lá ti ń sọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa ala alihi wa sallam ọlọ́wọ́ ọba ilé kíọ́lá ó ní wala tulqu bi aydikum ila tahlukati wa ahsinu inna Allaha yuhibbul muhsinin ọlọ́wọ́ ọba kíọ́lá rẹ̀ ga jùlọ ó ní ẹ ti fọwọ́ ara yín fàkàrùn fún ara yín o wa ahsinu ẹ̀ ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ṣe dáadáa inna Allaha yuhibbul muhsinin ọlọ́run nífẹ̀ẹ́ sí àwọn ẹni rẹ̀. hatta al-baha'im tó fi dórí àwọn dábàá àwọn ẹranko yẹn náà ṣe láàmú ṣe dáadáa sí wọn yajibu an tuhsina ilayha ọdọ àkóso rere sáwọn náà o bí an tuhayyi'a laha ma tahtaju ilayhi ìtàwọn dábàá àwọn ẹran tó ń sìn èyí tí wọ́n bùkátà sí lọ́dọ̀ rẹ̀ kó o kíni o kọ́kọ́ pa ìsìnká rẹ̀ kalẹ̀ fún wa wọ́tẹ́múnà ọ̀lẹ́ àdá àníhà gbogbo tí ó jẹ́ nǹkan tuntun àti òkú nira bá kó lè jìnnà sí i wọ́tọ́rọ́fìkù bí ha kó o ti ṣe ìdẹ́kun pẹ̀lẹ́ kùtù kó o ti pẹ̀lú rẹ̀ kò ní máa nàdá bá ní ìdàkúnà ẹlòmíì ìbítọ́ ya lálàtí dé torí pé gaari twenty naira tó fẹ́ mu lásán náà ni ọwọ́ àgbékalẹ̀ síbi tí ẹnu ẹran òtútù ewúrẹ́ bá gbé yìí òun ti lérò pé gbogbo tó bá gbé kalẹ̀ jíjẹ ni sẹ́ni ò ní fẹ̀rẹ̀ mọ́ ló fi gbé síta ọ̀wá gbé síta báyìí nínú ọ̀ra oníwọ̀lọ́ ń bomi wá nínú ilé tó ń gbé wọn náà tutù díẹ̀ àwọn ẹran lórí ìta yìí ọwọ́ gbé ọwọ́ fi gàrí sórí tébù tó ti fi sùn tó ti báyìí tàbórí àpótí wáyé lọ́wọ́ fi síbẹ̀ wá lọ lọ́lé ọ̀lọ́gbé abọ́ ó sì tún bomi sí i ó tún sin abọ́ nù subhanallah sọ wá ń dán ewúrẹ́ wò ni pèsè yóò jẹ àbí òní jẹ nígbà tó ń wò gọ̀ òun bá gbé tọ̀ràtọ̀rà wọ́n lé òfìlẹ̀ òní ọ̀dà ó sì padà wá ebi ló fi bípa ìyá rẹ̀ ó jẹ́ wọn náà ẹlòmíà wa mú orí ewúrẹ́ yẹn ọwọ́ ẹ̀ bá tẹ̀ yọ àti orí rẹ̀ bọ́nú omi omi tútù ni o yóò kí orí ẹ̀ bọ́nú omi báyìí ó mú tó àwọn èèyàn lálàsẹ̀ máa ẹlòmíì ọ̀dà pẹ̀tró lásán sí lára yọ àpilẹ̀ ẹ̀rọ máa ń tàkìtì yọ máa gbára jẹ́lẹ̀ yọ máa tàkìtì sùn máa pé irun tí ń bẹ lára ẹran yóò tó dòrò mú pẹ̀tró yẹn ẹlòmíì ọ̀dà omi gbóná ọ̀dà sẹ́ran lára ẹlòmíì owó ẹsẹ̀ rẹ̀ tuntun tuntun tuntun yọ kàn ní ẹsẹ̀ ẹlòmíì òkè ẹsẹ̀ àdá tẹ̀ẹ̀dẹ̀ subhanallah kódà wọn tún sọ ẹlòmíì tó ṣe pé bóun ṣe da epo sí lára lọ́wọ́ tó fi náà ti ẹ̀ràn láàyè fàdínà nílá ìwọ nílá ìlẹ ìjọsìn rẹ. ẹ̀jẹ̀ ká wo àwọn ẹ̀kọ́ tó dáa sanabi sọlá àṣẹlẹ̀ kọ́ àgàkà fẹ́ pààyàn. gbọ́dọ̀ àwọn akiri àwọn akiri àgbègbè àwọn ẹ̀kọ́ wọ̀nyí. anabi dáa sí yòókù dáa sáwọn dáa bá. ibi fanabi sọsọlá ẹ ọ bó ti sọ nípa ẹni tí ó wọ náà látara ológun tó ti mọ́lẹ̀ sí òkun lóúnjẹ yóò ti fi ilẹ̀ kọ́ lọ jẹ nínú àwọn tí ń bẹ lórí ilẹ̀ ẹwọ ni tí ó wà nìjẹ́ náà sáré sọlọ nǹkan kan látara ajá tọlọ sódò tó mú mi sá lórí pé ajá yìí náà ti ti yọ ahọ́n sílẹ̀ yìí gbẹgbẹ tó sì mú kókó rẹ̀ tó ti bomi fún ajá yìí. kátó wá sọ àwọn ẹgbẹ́ yìí ti ń bẹ ní àwùjọ lónìí àwọn ọ̀daràn èèyàn tó ń nínú àwùjọ lónìí ẹlòmíì ọmọ forúkọ ẹ̀sìn nínú òfin ṣe ẹ̀sìn islam bọ́ pápọ́sẹ̀ fún mi àbúrò tó ṣe yóò ti gbé ìtàkùn kaná gbogbo tí yóò ti gbóná agbádá yóò ti gbóná dáadáa yóò mú odidi ológun yóò sọ síbẹ̀ yóò bò mọ́lẹ̀ kaná láàyè. bàbá àwọn tó ṣe é ṣe níṣẹ́ ni wọ́n mú ẹyẹlé yóò mú dání báyìí yóò sọ sínú olóyè ọ̀pá ọmọ ọdún mọ́lẹ̀ kaná ni. subhanallah aláyọ̀ lọ́nà wò láyé ká ànàmọ́ yóò yà á lò. táwọn yẹn ọ̀ràn ti pé ọjọ́ kan bí ọjọ́ ìyá mọ̀ wọ́n fi ṣe nǹkan títí gbogbo wa yìí. àwa ń sọ tẹ́ran à ń sọ tẹ́ran ẹlòmíì bímọ sínú nínú agbada tí wọ́n tó two hundred thousand yóò gba two hundred thousand yóò bímọ sínú òkò tí wọ́n ti tí wọ́n ti ju ọmọ rẹ̀ dá. sọ̀rọ̀ hàn lọ́wọ́ táwọn kan bẹ tuntun pé wọ́n ti ń lò gbèsè ayé wọn yẹn òun lóyún ẹ̀ mọ̀ lóyún ìrùmọ̀ ẹ̀ níwọ̀n títí bí wọ́n ti gbogbo ìkúnlẹ̀ bíi méjìlá sẹ́lómìn ní báyìí ní agbada ní tó two hundred thousand náà lọ́wọ́ àná lórí ọdún mélòó. ọlọ́run bá kọ́ sànú fẹ́mi àtẹnìkọ̀ kan wa. gbogbo àwọn ẹsẹ̀ wọ̀nyí ìdébù ni ìdébù ni kéèyàn máa ṣe báyìí ti dáábàá látọ̀ o jẹ́ kí gbogbo dákun ẹja ṣọ́ra ẹja ṣọ́ra kásìrì dáadáa sáwọn àdàwọ àmì òfin ẹsẹ Ọlọ́run ọba ìlẹkẹ ọlá nípa fẹmi àtẹnìkọ kan wa gbogbo tó lè jẹ mọ́ ìnira ìsìlámù kò fún wa ní díẹ̀ wọn mọ́lẹ̀ ní díẹ̀ mọ́lẹ̀ tá a wà ní fún wọn lóúnjẹ rárá rárá o amójútó wọn á dáàbò bò wọn gbogbo tí ọba jẹ ìnira fún wọn ìsìlámù kò fún wọn ẹlòmíì ọ̀nà tí ń gbà fi ara ní dáàbà onípe iṣẹ́ tí dídáàbò lè ṣe ní ó dìbò tẹlifí bá di ẹrù màálù ẹ pé a ah, subhanallah ẹ ṣé màálù náà wọn di ẹrù báyìí tẹlifí tọ́bẹ̀ di ẹrù ràkúnmí ẹ máa ṣe subhanallah ṣé ràkúnmí náà wọn di ẹrù báyìí kódà tó tún máa fi tó tún máa ṣe díje pé ràkúnmí tèmi lè wú ẹrù tuntun ẹ lọ. sẹgbẹsẹrẹ àkúnyẹ yẹn bá dìde báyìí yóò ṣẹ̀ṣẹ̀ gàtàgàtà ẹfẹ pé bóyá ẹsẹ̀ yẹn ọkàn ni subhanallah òkà ṣe dáadáa sáwọn ọjà wàá bù wa ìṣẹ́ tá a mọ̀ pé ipa wọn ọ̀ka mọ̀jà dìrù wọn mọ̀jà dìrù wọn ẹ̀wọ́n náà sá sí àwọn adìẹ tọ́wọ́ jẹ́ alábọ̀pá ni wọ́n bá lọ gbà gbèsè wa ń bọ̀ wá kó sowó ọ̀ya tú wọn lẹ̀ kó tú wọn lẹ̀ fún ọ̀ya tètè máa jẹ́ ẹ̀ bóyá gbogbo wọn máa sá jẹ ni bí tata ni wọn ò rí gbé jẹ ni bí nǹkan kankan ni kò tètè ọkàn ti máa bó ti máa fún wọn lẹ tó bá ti di àtàlẹ ó ti máa fún wọn lómi mu ilẹ̀ bá tún ti mọ́ tí atẹ́gùn tó ti fẹ́ sáwọn ewé kó tó ra dà wọ́n lẹ̀ bí tí sọ̀yẹ́ kó ti dà wọ́n lẹ̀ kó tún jẹ gbogbo wọn lẹ̀ tó dọwọ́ rẹ̀ lẹ̀ kó tún jẹ kó tún kó wọn lẹ̀ tẹ́mi bá fẹ́ pin tọ́ba tún mọ̀ pé èmi yóò fẹ́ pin pápátá òsì ráyè rẹ̀ kọ́ ya tà níwọ̀n bó ti wà fáwọn tó tún lè mójútó jù bẹ́ẹ̀ lọ kọ́mọdé pé àwa máa jẹ́ sábàbí aburú fáwọn dáwà bòye ọlọ́wọ́n bá la ń bẹ́ẹ̀ lọ́dà kó sí àánú fẹ́mi àtẹnukọ̀ kan wa. bákan náà hatta al-mustahiq lil-qatl la tu'adhibuhu bal taqtuluhu qitlatan hasana tó fi dúró lọ́sàn-án fẹ́ pa náà àwọn ètò afẹ́ pa yìí àní mọ̀ fìyà jẹ́. kódà ní ọdún ìkúnra ẹgbẹ́ ẹlòmíì yóò ní ọ̀gbọ́dọ̀ jẹun kò ní jẹun títí tá a fi ṣe kí ni o tí ó fi dàsìkò táwọn ipa láàárọ̀ bí ọdún báyìí ẹlòmíì ò ní fún ẹran yẹn lóúnjẹ ọ̀pọ̀ lẹ́yìn yorùbá dáadáa o a kò tún jẹun wọn lónìí ṣe ò pé onílà á pa yọmọ ni kódà kódà alátìláàánú dábàá ló ẹlòmíì bí wọ́n ti ń fa ẹran lọ tí ó ti pa báyìí ó tún máa ná yóò máa ná rárá kódà bẹ́ẹ̀ ẹlòmíì yóò rè lẹ́fàtẹ́ tàbí wọ́n kó lẹ́sẹ̀ báyìí wọ́n kàn fi jálẹ̀ káwù láàánú rẹ̀ tọ́ bá sun ẹran míì tán wọ́n tún á mọ̀ gbà lónìí ni òní dọ̀la gbà wọn lẹ́yìn jálá náà àmọ̀dá wà bò ó anabi sallallahu alaihi wasallam kọ́ wa ní ẹ̀kọ́ tó gbẹgbẹdẹ òtítẹ́ ìkẹ́ òtítẹ́ àánú ni anabi wa muhammad sallallahu alaihi wasallam owó láàrin ibi tí àwọn kan lójú ayé anabi sallam wọn ti mú ọmọ ẹyẹ kan ẹyẹ wa ń lọ nípa gẹrẹrẹrẹ kò lè kọjá yìí anabi sallam wa fi bẹ ọ ní ata nínú yín tó tó ń dààmú. ẹyẹ yìí tó mú nǹkan tó mú ọmọ ẹyẹ yìí àwọn ni wọn bá sọ ọ báyìí ó gbé ọmọ ẹ kíá ni níbi sọlọ láti sẹlẹ wọn pé bá láàánú wájú bí ẹyẹ yìí tó ti láàánú ọmọ rẹ rẹ wà láti ṣe nítorí ọmọ rẹ di ọmọ rẹ wọn láti láàánú àwọn dàwọn tó fi dórí wọn náà ti dáadáa sí wọn ما بمن وجب عليه القصاص ومن وجب عليه الحد فإنه ينفض فيه برفق لا تمثيل ولا تعظيم ولا ضير ولا ضير ثم أن يوم tọ́ba lọ jẹ́ yín pé alikitọ́ gbígbẹ̀san lọ́ba tẹ̀lẹ̀ lé lórí tàbí pé ó tẹ̀sí òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ náà sáàsì fẹ́ mú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ìdájọ́ òfin ẹ̀sìn ọlọ́wọ́n tẹ̀ lára rẹ̀ á sì dẹ̀kun fóun náà o yẹn ni pé lápẹ̀rẹ̀ ẹ̀ ń tọ́jẹ́ pé ó lẹ́sọ̀ sí ó ti ṣàgbèrè ọwọ́ yẹn kó fún lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún torí pé kò sí níyàwó kò sí lọ́kọ òun ni. nínú nínà òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá sọ pé wọlé àti àkóso kò bí ìmá rọ́pàtó fi ìdílìlá ẹ ní jẹ́ ká ní ó yín bí ìdájọ́ ọlọ́wọ́n bá tẹ̀fẹ́ sí fún wa ṣùgbọ́n ìjọ àtọ́ká sọ pé ńlọ ìzọlẹ̀ ọ̀daràn pọ̀ṣọ́ ọ̀tún àgbà kò sí bẹ́ẹ̀ dọ̀pẹ́ ẹ̀wọ́ wíwọ́ ni ẹ̀wọ́ ẹ̀wọ́ dára wa. rárá o ó ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ o ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló ṣe o tó fi kó sínú pàkókè tó kó sí yẹn kò sì sẹ́ni tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ò lè ṣe òṣùwọ̀n náà ni o bí wọ́n bá ti fi wọn fẹ́ nìkan ó ṣe ti kọ́ ẹ pé ọ̀sẹ̀ tí wọn náà bẹ́ẹ̀ náà wọ́n ṣe ti kí ni o wọ́n ṣe ti wọn fún wọn náà á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn a gbọ́dọ̀ ṣe wọ́n ní tìbátìbò a ní ṣe wọ́n tìbátìbò táwọn amọ̀sálà àwọn bọ́yá ẹ̀sán ní pípa ni kí wọ́n pa wọ́n sọ pé ó yẹ máa gẹ́rìn díẹ̀díẹ̀ ọ̀yẹ̀ sálẹ́gbẹ̀ẹ́ kan tó bọ́ sẹ́gbẹ̀ẹ́ kejì ẹ̀ tún sá rárá o tí wọ́n bá pa wọ́n borí lọ́rọ̀ ẹ̀ka náà wọn kálukú sinmi. àmọ́ wọ́n wà síkì ni wọ́n san ara rẹ̀ sákàtàkà rárá tó ti bó ti jẹ́ pé ó tẹ̀ sí òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá láti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sísìn yẹn tòlípa Ànábì sallallahu alaihi wasallam tó wá sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé inna Allaha kataba al-ihsana ala kulli dájú ọlọ́wọ́n bá ti ọlá jùlọ ó ti kọ́ ọkọ̀ dáadáa kalẹ̀ lórí gbogbo nǹkan. fa ahsinu al-qitla tẹ́ ẹ bá fẹ́ pa nǹkan ètò pípa rẹ̀ ní dáadáa wa idha dabahtum tẹ́ ẹ bá fẹ́ dùn nǹkan fa ahsinu az-zabha ètò dídú rẹ̀ ètò ní dáadáa ẹ̀dùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà wọ́n lè ṣe kẹ́ni kọ̀ọ̀kan yẹn kọ́ pọ́n abẹ́rẹ́ kó mú bérebére kìsì báwa lọ mú àwọn abẹ tí ó mú wọn láwọn amúkọ abẹ fi pa dáàbà àgbọ̀dọ̀ síbẹ̀ o kárí pé abẹ wa tá a fẹ́ fi pa dáàbà yẹn ti kiri o ó mú láì tó ti pé tá a bá mú ọ̀bẹ yẹn lọ sílẹ̀ lẹ́ẹ̀kan tá a bá dá padà báyìí kí n ta fi ọ̀yẹ́jú ó ti yanjú àmọ́ wa mu ọ̀sán àti gbó sukusukusukusukusukusuku ó tún dáwọ́ dúró ń gbà tí o kó ah sukusukusukusuku ní ẹ̀sán ẹ̀sùn ẹ̀ bá fi kára rẹ̀ ẹ̀ bá kára rẹ̀ ẹ̀ bá kára ẹ̀ gbẹ̀lá bàbá akọ́sọ̀ pẹ̀rẹ̀ dìdì gífà o tó ti yọ ọ gbọ́dọ̀ yọ bẹ́ẹ̀ o ọ gbọ́dọ̀ yọ bẹ́ẹ̀ o. ọbẹ̀ gbọ́dọ̀ mu ní Sudan tẹ́bá ní àwọn tí ń pa ẹran ní àsìkò ọ̀dọ̀ ìhíyà nínú ọgbà lọ́dọ̀ tiwa bí ẹ̀ bá kọ́kọ́ rí yọ kọ́kọ́ sáré ẹ̀ o torí múra rẹ̀ lè gbogbo ṣòkòtò rẹ̀ báyìí lè okun trọ́dà yẹn bí a máa kí bẹ́ẹ̀ tìbọ̀ yẹn ìbẹ̀dọ̀ sọ̀kùn máa ń sọ̀ ọ̀bẹ kó sọ̀ ọ̀bẹ máa lọ báyìí fẹ́ni tó di mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ yóò so mọ́ lọ́ba ìlẹ́gbẹ̀ẹ́ ọ̀tún lẹ́gbẹ̀ẹ́ òsì okùn rẹ̀ gùn tọ́ba ti yọ fà báyìí náà ni yọ fà ọ̀bẹ yẹn náà báyìí tókùtókùn rẹ̀ yọ fà báyìí tọ́ba gbé lọlẹ̀ báyìí bí màálù ṣe tó yẹn tọ́ba dá padà báyìí gbogbo pẹpẹ bí ọ̀pẹ̀yìn àgbákò rẹ̀ àwọn ọ̀bẹ tó dájú a tọ́ba tó mú mi báyìí yóò tó mọ́ yóò tọ́ bá gbélé ẹran báyìí torú lè fa màálù pọ́ ti kalẹ̀ báyìí nídùú kan náà tí wọ́n yẹ kí wọ́n wà báyìí ti tọ̀ lẹ́ẹ̀kan kí wọ́n fẹ́ pa ẹran láàárọ̀ báyìí tá a ti kí ṣe sọ̀lá tuntun báyìí nínú ọgbà ní àsìkò òdìhíà wọ́n lè kọ́kọ́ pa màálù bíi pọ́ ti kalẹ̀ torí gba ọdún ìtùnú kò tẹ́ra o wọ́n lè rò pẹ̀ràn bẹ nínú ọgbà pé wọ́n tẹ̀ wá pẹ̀ràn pé kẹ́rin ó tiẹ̀ ṣe jọ́mjọ́m ọdún ọ̀yàtọ̀ náà síra wọn torí kọ́dún ìkúnra yàtọ̀ sọdún tí èsì ìkúnra nọ́mà bí wọ́n ti máa ń sóúnjẹ ni wọ́n ti ṣe oúnjẹ kódà ẹran gan ni kéré tẹ́sán máa yàtọ̀ pé ọdún ìtúnu là ń ṣe kiri o là ń ṣe tọ́ba di ọdún ìkúnra ẹran oṣù yàn ni o àkíkọ̀tà ẹran oṣù yàn lẹ́ni tẹ́ran bá máa ń sùn tẹ́ tó ní sọ àwọn tí wọ́n mẹ́ràn jẹ lẹ́nu ó ṣe kiri o yóò sùn gbogbo ètò wọn ti bọ̀ tí wọ́n ti ṣe bí ẹ̀ ń ṣe díẹ̀ díẹ̀ lọ́dọ̀ tiwa àwọn tẹ̀sẹ̀ wa tún gé tá a wà dì í tọ́ọ̀bí ń sá sórí kọ̀ńténà tàbórí eh, páànù kan báyìí gbogbo ọgbẹ́ wọn kankan ni oorun Sudan ẹ̀ subhanallah a ń dáàjẹ kí abẹ́wọ́ ṣe kí ni o mu dáadáa wọlé yọrọ yìí sẹbi hàjà ẹran wa tá a fẹ́ pa á ti pẹ̀lẹ́ kùtù pẹ̀lú ẹ̀ á kùn ní sinmi á fi lára balẹ̀ ẹlòmíì ní fẹ́ràn lára balẹ̀ bó ṣe ti gbé ọ̀pá ẹran ẹ̀ sábà yìí ó ní ẹ máa fọ́n ẹ máa fọ́n ẹran sì ẹran sì ń jà wọ́n sì ń tó ń fọ́n wọ́n sì ń pa ọ lára rẹ̀ lára ẹ sílẹ̀ kò sí mi ẹni tó fẹ́ wí náà ń kọ́ ẹsẹ̀kẹsẹ̀ náà ó ní ẹ máa àpẹ bẹ́ẹ̀ ṣe ṣe ń wo àpẹ o kódà bẹ́ẹ̀ lómi ṣe dán ọbẹ̀ dé sábà yìí wọ́n ti gbé wọ́n sọ gbúrú sẹ́gbẹ́ kan wọ́n tún pé báyìí wọ́n tún sọ ọ̀dà ọ̀dà ìyá fi lára balẹ̀ á fi lára balẹ̀ àlẹ́kùn sọ̀rọ̀lá sọ̀rọ̀ kó sì kọ́ wa ní ẹ̀kọ́ dáadáa lélẹ́ yìí hadith yẹn alìmáàmù Muslim wọn gbé hadith náà àti gbé jáde. fìlìkìtàn ti àwọn fi ghairi zalika mimma yalzamu al-hadd. níbi gbogbo àwọn ìṣesí wa àwọn jẹ́ kí gbogbo ẹran wa kó ṣe kí ni o ọ̀dà bọ́yá ẹran tá a gbé kalẹ̀ nígbà tá a fẹ́ san ìtara òfin ẹ̀sìn ọlọ́run bá kata arọ́lù lápẹ̀rẹ̀ ẹni tó pààyàn ẹni tó pààyàn tàmọ̀ yìí pé tọ́ba ti jẹ́ àlẹ́ àmù tí gbogbo ẹ̀rí ti fojú hàn dáadáa kí ni wọ́n ṣe wọ́n pa. báyìí pé ṣé bóhùn làámù tàbí àlùkàtà ni wọ́n gbàdíyà lórí rẹ̀. tó ètò ọba àtàbà ti yẹn náà yọ jẹ pẹ̀lú tó ṣe kíni ọ̀tọ̀ dáa. àlùmọ̀fẹ́ mọ̀ anábì sọ̀rọ̀ láì sọ́lá ń jẹ kókó alẹ́ kọ̀ dáadáa ibi tẹ́ bá fẹ́ pa ẹran ẹ̀ pa dáadáa ayi zabahtumul hayawanat tẹ́ bá fẹ́ pa gbogbo àwọn ẹran yẹn ẹ sì gbé fáwọn ní dáadáa ìyẹn alimakula àwọn ẹran tá a máa ń jẹ ní o ẹ sì gbé fáwọn dáadáa torí pé ẹran tá a lè jẹ nínú òfin ẹ̀sìn ọlọ́run a mọ̀ pé òfin méjì kọ́kọ́ lè wá nípa pípa rẹ̀ ẹran tá a lè jẹ àti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ yìí pé ṣíṣẹ́rí abánikẹ́tẹ́ bá rẹ́ran báyìí ẹ pa wọn ní kẹ́jẹ́ rẹ̀ owó èsì nítumọ̀ rẹ̀ èsì tẹ̀lé jẹ gbogbo ẹran ṣíṣẹ́rí abánikẹ́tẹ́ bá ti rí ẹsẹ̀ kí ni o ẹ pa tó wàá jẹ́ pé wọ́n ní ká padànù. tàbí ẹran tí sẹ́rí àtọ́ yín pé tẹ́ ẹ bá rí ẹ mọ́ pa o nígbà wọn ni ọmọ pa tó gbè mí láàyè àjẹpá àlè ṣe kí ni o àlè jẹ tó bá kú náà ń kọ́ àlè jẹ tàbí àwọn ẹran tí sẹ́rí àbá pè ní ẹ̀gbin àlè jẹ àwọn ẹran tí sẹ́rí àbá pè ní gbàtìjẹ àlè jẹ tó pè ní pòkì bí àkekèé. àwọn kan sì ń bọ àkekèé jẹ abẹ́ ẹ̀kọ́ ni wọ́n wọ́n yan wọ́n jẹ tẹ́lẹ̀ islam jẹ. àwọn ẹran tá a máa ń jẹ onílà ń sọ̀rọ̀ rẹ o kásìkè parí dáadáa. bákan náà fa ahsinu zibha dídú rẹ náà ẹja dúró dáadáa tọ́ fẹ́ a ti mọ̀ pé àlùwọ̀dìjà yìí ni ìtàn méjèèjì ti ń bẹ́ẹ̀ bí báyìí ìtàn ti ń bẹ́ẹ̀ bí àti bí báyìí àti àlùkò ọ̀nà fún yìí tó o bá ti gbé ọ̀nà fún tó o bá gbé iṣan yẹn ò tí ì pẹ̀ràn ẹ tí ẹ bá já iṣan alákọ̀ọ́kọ́ ẹ wú ẹ̀jẹ̀ yóò ṣe tú tẹ bá já iṣan ẹgbẹ́ kejì ńkọ́ ẹ bí ó ṣe rí tòótọ́ ọbẹ̀ ti gbé ọ̀nà fún tó o sì gbé iṣan méjèèjì ìrántí o ti para tọ́ọ̀bì gbé tọ̀ntàn rẹ ni o ti pẹ̀ràn o ó sì pípa rẹ dáadáa bẹ́ẹ̀ náà ni tọ́wọ́ atọ́kọ̀ wa mú ẹran ẹ̀kọ́ yẹn síbí ọwọ́ gbé ẹran ọ̀bẹ lé láti pàkọ́ rárá o rárá o tọ́ tí wọ́n ní tọ́ bá tún fẹ́ du ẹran náà tọ́wọ́ á gbé láti iwájú tí wọ́n ti ní o gbé náà tí wọ́n ní kò gbé láti àgé tán orí nìyí gbélé kan náà kọ́ wá gbé kọ́ wá forí kalẹ̀ báyìí títí bẹ́ẹ̀ wọ́n ti ní ọ̀pá. àmì ìjọba bá gbé báyìí tó lóun du ẹran yóò dùn tí ó yẹ orí pò bẹ́ẹ̀ báyìí. àbẹ́ màkà mi ti bẹ́ẹ̀. ìbá kan ni wọ́n sì ń tún bẹ́ẹ̀. ìbá kan ni ó fi iye yí báyìí ló fi já orí àjẹ ló fi já ẹyẹlé àwọn ọ̀daràn jẹ́bìrì eyín wọn yóò ti jóná yóò ti di pẹ̀tà gbòòrò àtàrí àjẹjù gbogbo ẹ̀jẹ̀ ẹran tí gbogbo eyín já eyín wọn wà jóná tó di pẹ̀tà yóò sẹ̀tẹ̀ síbẹ̀ dẹ̀mùpẹ̀ káì ẹ̀rù bẹ́ẹ̀ bí eyín eléyìí o tẹ̀bá wò ẹ́ pé a ah, bàbá ẹni odò ọbẹ̀ odò ní lẹ́nu ni àwọn ìjẹkújẹ yẹn lọ́wọ́ wọn ti rí nìyẹn gbọ́sẹ̀ rí nìyẹn torí ẹ̀ dákun ká pa ẹran dáadáa tá a bá pa ká pa dáadáa ìṣẹ̀rí àfihàn pé ká jẹ́ kí ọ̀bẹ wa kó mú dáadáa àti kọ́bẹ̀ wọ́n mú wọ́n sì jẹ́ pé ẹran wa tá a pa á ṣe kí ni o á ṣe dáadáa pẹ̀lú páàpù ara rẹ̀ balẹ̀. وقد غفر الله للبغي من بني إسرائيل ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ ó ti àforíjì fún alágbèrè kan nínú àwọn ọmọ ìsirẹ́lì tọ́jú obìnrin bisababi anaha sakọti kalibani pẹ̀lú pé ntọ́ ṣe níṣẹ́ òun náà ní kó fún ajá kan òkun lómi mu ajá tó ti pé rọ atihu yalhas mílẹ̀ làtọ̀ṣ orí pé ajá yẹn ń ṣe ní ń pa ọ̀kàkà òǹgbẹ́ gbogbo ọ̀hán tí mo ti ń yọ ahọ́n síta látàrí òǹgbẹ fasakọ́tìrò lọ́ba fún ní omi fàṣàkàrọ̀ lọ́wọ́lá ha lọ́lọ́ba dúpẹ́ fún lórí nítòsí yẹn fàkọ́ farọ̀ láha zàmbá ha ọlọ́ba forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì hadithi yẹn ọbẹ̀ nù sọ̀híhù mamu Bukhari sọ̀híhù mamu wa Muslim wọ́dà àlìkà zambo nàzim a sì mọ̀ pé agbèrè ẹ̀ṣẹ̀ tó tóbi ni. àlùbẹ̀lá kéèyàn lọ máa ṣàgbèrè sàmàtí àzínà ọ̀gá fún ọmọ ọ̀hún láha àbí sábà bí dáre ọlọ́run ti torí ẹ̀ ó sì forí jì lẹ́ anaha ahsanat ilà hàdà ó ti dáadáa sí ẹran yẹn alàtúnṣà tó ń gbẹngbẹ tó ń ti bá ti mọ̀ pé ajá. ajá tọ́jẹ́rin ẹ̀gbin àbí bẹ́ẹ̀ kọ́ ni yàtọ̀ sí ajá tọ́jẹ́rin tá a lè yẹ ajá yẹn ṣe o ni ẹgbin tá a lè ṣe tá a lè jẹ tó ti òfin ẹ̀sìn ọlọ́run ọba ọlá tara rẹ̀ ọtara ẹ̀sìn àforíjì rẹ̀ tó ṣe dáadáa sí ajá náà ajẹ́pọ̀dọ̀ owó èmi kan wá o wa ká mójútó ìmọ̀ ṣe dáadáa títí tó fi dórí àwọn ìjà máa ṣe rere tọ́wọ́ aníbàá ìfàkẹ́ ìfàbí ghairi al-kalim kí ló afẹ́ sọ́npa tọ́yàtọ̀ bí ajá ìdá àṣà ìdá ọ̀sìnàtì ìdá àṣàǹtà àwọn àṣàǹtò ìlà ìdá àṣàǹtà ìlà jáìn tọ́wọ́ bá ti dáadáa sẹ́ni tí ebi ń pa minal muslimin nínú àwọn mùsùlùmí lọ́ba lọ ti dáadáa sẹ́ni tí ebi ń pa nínú àwọn mùsùlùmí bó o lò tẹ́lẹ̀ lópin ó ṣeré àwọn walau kana kafiran kódà kó jẹ́ kèfèrí lọ́ba lọ sí dáadáa sí idha ahsanta ilayhi fa inna Allaha jalla wa ala yashkuru laka ọlọ́run dúpẹ́ pọ̀ zalika al-ihsan ní dáadáa tó sí yẹn qala Allahu ta'ala ọlọ́run sọ pé wa ahsinu inna Allaha yuhibbul muhsinin ẹsẹ̀ rí rẹ̀ sí dáadáa o dáadáa ju ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí ó ń ṣe dáadáa báyìí ni ẹlẹ́dàá wa báyìí ni ó ti sọ fún anagba muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam. aná òsàlì ìrànlẹ́ kẹta wọ́n wọ́n ìkọ́nù lè amali òun náà ní kéèyàn wá ti ṣe dáadáa ayo amali tààmàlùkù iṣẹ́ yìí tó bá ń ṣe yajibu alayka an tutqinahu ọlọ́run fẹ́ kọ́ ọmọ àti dáadáa kọ́ da olójú. láàlì yóò kọ́ ọ̀la inna fulanan yóò sinú kádà kì í ṣe pé nítorí kó lè sọ pé lágbájá mọ̀ nǹkan ṣe ló fi ṣe o. wọ́kọ̀dìjà àfẹ́lẹ́ hadith ọtún wà nù hadith pé inna Allaha dáadájú Allah subhanahu wa ta'ala yuhibbu ọmọ nífẹ̀ẹ́ ìdá amila ahadukum amala tí ẹnì kọ̀ọ̀kan yẹn bá ti tẹ́ kan an yutukina ọlọ́run fẹ́ kó ní kálukú ọmọ iṣẹ́ ti dáadáa ó ní fẹ́ sí kó kálukú ọmọ iṣẹ́ ti dáadáa al-Imam al ni wọ́n gbé hadith náà jáde nínú Shu'ab torí ọ̀dọ́ owó ìdá tẹ̀lé kọ̀ọ̀kan wa kálọ̀ ọmọ ọ̀fẹ́ ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tí bá ń ṣe rere ó sì máa nífẹ̀ẹ́ sí kéèyàn ṣe kíni o kéèyàn ọmọ jẹni tí ọmọ ìfẹ́ ṣe dáadáa ìfẹ́ ọlọ́run ọba ìfẹ́ yìí nínífẹ́ ìròyìn kan ní inú ìròyìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìfẹ́ ọlọ́run a máa nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ti máa ń bínú náà gẹ́gẹ́ bọ́lọ́run ti ti máa ń kórìíra ọlọ́run láwọn tó nífẹ̀ẹ́ sí ó láwọn tó ń bínú sí ó àbí Allah subhanahu wa ta'ala kó sèmi àtẹnìkọ̀ kan wá ní olólùfẹ́ rẹ̀ kó jẹ́ ká nífẹ̀ẹ́ wọlọ́ọ̀ba wọlọ́ọ̀ba kó sì nífẹ̀ẹ́ mi àtẹnìkọ̀ kan wá sọ́lá lọ́wọ́ sọ́lá mọ́ máa ń kálá níbi ìnáwó yẹn máa ń wá dáadé sọ́lá tẹ́bẹ̀rẹ̀ wa. Thank you. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته